جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́ba tí ọpẹ́ yẹ àyìn ọlọ́wọ́ba náà ẹgẹ́ bí ó ṣe tọ́ sí ọlọ́wọ́ba àjẹ́rí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa gbé ìjọsìn fún láti máa sìn àyàfi ọlọ́wọ́ba Allahu subhanahu wa ta'ala nìkan àjẹ́rí pé ọlọ́wọ́ba yìí ọba tí ò lórogún ni ọba tí ò lálábìjọ ni ọba tí ò ní irú ni ọba tí ò lẹ́ni kejì ni níbi àwọn iṣẹ́ tí ọlọ́run bá alìkẹlá ń ṣe àjẹ́rí pé kò sí ẹni kaka tí ó ní láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí yàtọ̀ fún ọlọ́run bá nìkan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àjẹ́rí pé ọlọ́run bá yìí ọba tó jẹ́ sí pé a kò gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ẹni kankan àwọn nǹkan tí a mọ́ fi rinlẹ̀ fún nínú àwọn iṣẹ́ ìṣe rẹ̀ ni a ṣe jẹ́rìí pé ọlọ́wọ́ bá ibá kan náà ọba tó jẹ́ sí pé kò tọ́ láti wá ẹni kejì fún aláfijọ fún orogún fún nínú àwọn iṣẹ́ ìbáàdà ìbáàdà iṣẹ́ ìjọsìn eléyìí tí ọlọ́wọ́ bá lè kí bákan náà ni a jẹ́rìí pé ọlọ́run ọba yọba tí ó láfijọ tí ó lẹ́ni kejì tí ó lórogún ní nínú àwọn orúkọ àti àwọn òròyìn ẹ̀ lẹ́yìn eléyìí a jẹ́rìí pé annabi sallallahu alaihi wasallam alihi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹni tí ọlọ́run ọba alikẹ́lẹ́ rán bilhuda wa dinil haqq ọlọ́run ọba rán pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة Ànábì ajẹ́rí pé ó jẹ́ iṣẹ́ Ọlọ́run ba dógóngó lájẹ pé pérépéré wa adda al-amana ajẹ́rí pé Ànábì sallallahu alaihi wasallam amánà tí Ọlọ́run ba alikẹ́lá gbé kọ ní ọrùn Ànábì sallallahu alaihi wasallam pé amánà yìí ونصح الأمة وكشف الغمة النبي صلى الله عليه وسلم أسي نصيحة فوى الأمة أسي واسي إليه توجه واسي ثم كغا فوى الأمة أسي كاغوا ويرجو وكاكرو فوى وتركنا على محجة بيضاء وفي والسيوري لنا إليه تيوما ثم لقبو إليه توقفوا lailuha kanahariha ilé tí ó sì òru àtọ̀sán rẹ̀ wọ́n dọ́gba níbi mímọ́lẹ̀ la yazighu anha illa halik ẹnìkan ò ní gúríkò níbi ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam àfẹni tí ó wá fẹ́ parun kọlọ́wọ́n bá alìkíra kó sọ akúrò mẹ́ alìkín kí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá kó ma bá síwájú ẹ̀dá yìí annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé àtàwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀lẹ̀ alkiyama àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjókòó wa eléyìí tó sí wípé kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn tí Ọlọ́run bá alikẹ́lá ní kí a máa fi ọkàn tẹ̀lé ìjókòó yìí ilé tó jẹ́ sí pé níbi ìjókòó yìí òun náà ni a ti máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa àlàyé ìlànà ahlu sunnati wal jama'a kí a lè bá gbàgbọ́yé ìlànà ahlùsúnnàtí wal jama'a yàtọ̀ fún àwọn ìlànà tí wọ́n farajọ́ tí àwọn náà dẹ̀ ń pèpè pé ìlànà ahlùsúnnàtí wal jama'a kò làwọn náà rìn tí a sì rí wípé àwọn tí wọ́n ń pè àpèmára yìí wọn ò ní ìbátan rárá pẹ̀lú ìlànà ahlùsúnnàtí wal jama'a wọn ò dẹ̀rìn lórí ìlànà yìí eléyìí báyìí ni àwọn nǹkan tí a máa ń yẹjú ní ààyè yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ṣe ìdíà tí wọ́n ń pè àpè mọ́ra wípé súnnà ni àwọn ń pèpè sí láwùjọ wa òun náà ni a ti mẹ́nubà àwọn ìlànà kan sí méjì nínú àwọn ìlànà tí wọ́n fi sí lórí ìlànà alìsúnnàtí alfa muhammad bin ali jabata ilé tó jẹ́ sí wípé ó ń pèrè ní alìsúnnà fún àwọn èèyàn ó dẹ̀ ń fi ilé báyìí ó fi ń kó ìsìnà bá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ìlànà alìsúnnà wal jama'a wù láti máa rìn so lẹ́yìn rẹ̀ a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń pè àpè mọ́ra páwọn náà rìn lànà alìsúnnà jama'a ṣùgbọ́n tí wọ́n sírú lílànà yìí so lè tí a ń gbéyẹ̀wò lọ òun náà ni àwọn al-ikhwanul muslimun àlàyé nípa wọn eléyìí báyìí ọjọ́ ọ̀rọ̀ yẹn lórí gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí a bá fẹ́ ma báwo ni ìlànà ahli sunnati wal jama'a ṣe rí àdẹ̀fẹ́ máa rìn lórí ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ lórí wa ká ma àwọn onáńpẹ̀ ní al-ikhwanul muslimun kó ń bà wípé ìlànà àwọn wọ̀nyí láàmà tẹ̀lé tásìrò pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam láàrin lórí ẹ̀ so ilé ìbáyìí òun lọ́fà ló fi jẹ́ sí pé a ń ṣe àgbéyẹ̀wò àwọn wo ní wọ́n ń pè ní al-ikhwanul muslimun àti pé báwo wọn mọ̀ tí a bá wo ọ̀rọ̀ ìkan nínú àwọn olórí fún àwọn al'ikhwanu muslimun eléyìí tí a kà tí a sàlàyé fún wa ní ìjẹjọ ọ̀rọ̀ Jasim al-Muhalhal eléyìí tó jẹ́ olórí àwọn al'ikhwanu muslimun ní ìlú Kuwait lásìkò rẹ̀ Jasim al-Muhalhal ó sọ̀rọ̀ kan nípa bí àwọn al'ikhwanu muslimun bí àwọn ṣe rí eléyìí tó jẹ́ sí pé ọ̀rọ̀ yìí ó wà ní ìbámu sí nǹkan tí Hassanul Banna tó gbé kalẹ̀ ẹni tó dá ìjọ àwọn al-Ikhwanu Muslimuni kalẹ̀ ilé ta ń pè ní at-tanzimu sirri at-tanzimu as-sirri kí ẹgbẹ́ kó ní ètò ìkọ̀kọ̀ àwọn ìgbésẹ̀ ìkọ̀kọ̀ tó yẹ sí pé kò ní hàn sí ẹnìkankan àyàfi àwọn tí wọ́n bá jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ yẹn tó jẹ́ sí pé ọ̀tọ̀ ní nǹkan táwọn ọmọ wò ń ta ọ̀tọ̀ sí ní nǹkan tí wọ́n ma dánwò nínú ṣùgbọ́n yóò ní àwọn ètò yìí yóò ní yóò ní inú yóò dẹ̀ ní ìta tó jẹ́ sí pé inú yẹn àwọn tí wọ́n bá jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ àwọn náà ni wó nímọ̀ nípa inú so àmọ́ ní gbangba èyí ó kó gbogbo àwọn mùsùlùmí sínú lórí jẹ́ kí gbogbo náà máa rò wípé bákan náà ni wá ni tó jẹ́ pé àwọn ní nǹkan tí wọ́n ń ṣe tó yàtọ̀ fún nǹkan táwọn wò níta yẹn nínú wọn tí wọ́n tó yàtọ̀ sí nǹkan tán fi àwọn èèyàn eléyìí náà ń pè ní àtẹ̀fí mùsùlùmí eléyìí ó jẹ́ irinṣẹ́ tó ní agbára kan nínú irinṣẹ́ tí àwọn al-Ikhwanu Muslimun tí wọ́n ń lò táwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n máa ń lò irinṣẹ́ kan tó ní agbára tó jẹ́ sí wípé a èèyàn ò lè mọ̀ nípa rẹ̀ àyàfi tó bá dé ipò kan nínú ẹgbẹ́ mú àwọn al wọ́n ni dáhìl wọ́n dẹ̀ ní zọ́hìr wọ́n ní batin wọ́n dẹ̀ ní zahir wọ́n ní eléyìí tó pamọ́ nínú ìlànà wọn wọ́n dẹ̀ léléyìí tó hàn àwọn eléyìí tó hàn yẹn òun ni wọ́n mọ̀ pèpè sí ní gbangba pé a la ilaha illallah náà la ń ṣe la ń ṣe àzíkiri náà la ń ṣe ìrọ́dẹ̀ ni nǹkan tí wọ́n ń ṣe ó jù báyìí lọ ṣùgbọ́n zahir ni yẹn fún gbogbo ẹnikẹ́ni tó so kó tó wá padà máa wọ inú inú ìlọ kó sẹ̀ tó máa máa nǹkan tí ń ṣẹlẹ̀ gan pé nǹkan tí súfí gangan tí ó dúó lé lórí kó ẹ̀ṣẹ̀ tó máa máa bẹ́ẹ̀ ni àwọn al-Ikhwanul Muslimun bẹ́ẹ̀ ni àwọn náà ṣe rí sọ̀rọ̀ Jasim al a fi gbé ọ̀rọ̀ Hassanul Banna ní ẹ̀yìn ọ̀rọ̀ àwọn nǹkan tí Hassanul Banna gbé kalẹ̀ ní ọdún 1935 eré ìtàpé ní àtẹ̀vímù sírí ká ní ìkọ̀kọ̀ ká ní ìkọ̀kọ̀ àwọn nǹkan tá máa ṣe àtàwọn ẹni ìkọ̀kọ̀ àtàwọn ẹni àṣírí ká ní wọn eré tí wọ́n sí pé nǹkan yìí kò ní hàn sí gbogbo èèyàn àyàfi àwọn tábà wà nínú ètò yẹn àwọn nìkan ni wọ́n mọ̀ nípa rẹ̀ so inshallah ẹ jẹ́ ká tún máa gbé àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí àwọn àgbàfà àwọn Ikhwanul Muslimun tí wọ́n sọ nípa àtẹ̀vímù sírí yìí naam ìkan nínú àwọn àgbàfà al-Ikhwanul tó ń pè ní Sa'id Hawa òun náà sọ̀rọ̀ kẹ ilé tó yẹ sí pé òun náà fi sàlàyé nípa àtẹ̀mfíìmù sírí títí àwọn al-Ikhwan al-Muslimun ilé tó yẹ sí pé ó jẹ́ irinṣẹ́ ńláńlá kan ilé tí àwọn al-Ikhwan al-Muslimun gbára lé ṣùgbọ́n síwájú yẹn ẹ ká wo ọ̀rọ̀ ìkannáwà àgbàfà al-Ikhwan al-Muslimun Jasim àrọ̀ àgbéyẹ̀wò yẹn so Jasim al-Muhalhal ó ní fàdáwàtú dárùn láha dákhilun wa zahirun ó ní dáẹ̀wà ìpẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run Ọba dárùn ilé kan ni nǹkan tàà lè fi wé òun náà níbi odidi ilé kan láha zahirun láha dákhilun wa zahirun ilé tó yẹ́ فالظاهر يسع كل أمة محمد صلى الله عليه وسلم شريط دعوة òun ló gba gbogbo àlúmà nẹ́bí sallallahu alaihi wasallam láàyè òun ló gba àwọn wọlé gbogbo èèyàn gbogbo àlúmà nẹ́bí sallallahu alaihi wasallam ló lè wà níta dáàwà oní bí dáàwà ṣe rí nìyẹn bí dáàwà wọn ṣe rí nìyẹn lakin ad-dakhila muharramun ṣùgbọ́n inú dáàwà inú rẹ̀ èèwọ̀ ni fẹ́ni kankan láti débẹ̀ èèwọ̀ ni ẹnìkankan kò lè láǹfààní sí inú dáẹwà wa huwa ma'wa al'ashidda asfikọ́tì nubala al'umana faqat oníṣẹ́ oní inú tàwí ó jẹ́ ààyè àwọn tí wọ́n jẹ́ ẹni tó le kókó dáadáa lórí ìlànà dáẹwà yìí àwọn tí wọ́n jẹ́ ẹni ìfọkàntán ẹni táwọn rí pé àwọn eléyìí ẹgbẹ́ ti ní ìfọkàntán sí wọn àwọn nìkan náà ní àǹfààní sí inú yẹn àwọn ànúbalá àwọn ẹni àpọ́nlé àwọn alùmọ̀nà àwọn tí ẹ̀mí balẹ̀ lé lórí àwọn nìkan wọ́n ni li'annahu mawtinu ittikhadhi al-qarari wa ikhtiyari al-khuttati wal-asrar nítorí pé inú dáwà táwọn wí ibẹ̀ làwọn ti máa ń take decision ibẹ̀ làwọn ti máa ń ní ìpinnu gbogbo tí ó bá máa ṣẹlẹ̀ ní ìta dáàwà ibẹ̀ làwọn tí ń decide ẹ̀ wa ayyu tasahulin fi dhalika qad yantiju anhu al-inhiraf qad yantiju anhu al-inhiraf ó ní èyíkéyìí àṣẹ ètò tí wọ́n bá wá lè ṣe níbi inú dáàwà yẹn ó lè fa kí nǹkan má lọ dédé ó lè fa tí dáàwà táwọn gbé lọ tí yóò dìrèlì ولذلك لن يصل له إلا القديم الولاء ló fi jẹ́ sí pé ẹnìkankan ò lè dé ipò ẹni tí ó mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ nínú ẹgbẹ́ àyàfẹ́ tó bá jẹ́ sí pé ó ti pẹ́ nínú ẹgbẹ́ gan ẹni tó ti ń bá ẹgbẹ́ ṣe ti pẹ́ òun ló lè mọ tí ń ṣẹlẹ̀ nínú kọ̀kọ̀ ẹgbẹ́ àwọn nìkan ni wọ́n lè ma nìkan ni wọ́n lè wọnú dákìlù ẹgbẹ́ yẹn ولا بد من وجود الصفوف الخلفية التربوية حيث أهل, النق... أهل النقاء والالتزام والالتزام وحيث التوابت والاستقرار ẹgbẹ́ gbọ́dọ̀ ní àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ní kọ̀kọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé inú làwọn máa wà níbi tó yẹ sí pé àwọn wọ̀nyí àwọn ẹni mímọ́ ni ó wà ń bẹ̀ àwọn ẹni tí wọ́n dúó dédé tí wọ́n gbá ẹgbẹ́ mú gidi ni ó wà ń bẹ̀ àwọn tó yẹ sí pé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n rẹ́sẹ̀ wà lẹ́nu ẹgbẹ́ ni ó wà ń bẹ̀ bal fi mu'zamil ahwal ó ní kódà lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́pọ̀lọpọ̀ ìṣesíre yajibu sitaru hadhihi sufuf àwọn tí a ní wọ́n wà nínú yìí ọ̀ràn yẹn ní ká gbé wọn pamọ́ ká má jẹ́ káwọn èèyàn mọ̀ wọn ká má ká mọ̀ nípa ẹni tí wọ́n ń ṣe بسبب الضرورات الأمنية بسبب الضرورات الأمنية nítorí necessity pé kí ìfọ̀kànbalẹ̀ kó lè wà fún wọn eléyìí báyìí ó nìkan tí a al-muhalhal jasim al-muhalhal nǹkan tó sọ nípa àwọn al-ikhwan muslimun nìyẹn ó ní wal-hallu alladhi wa khayru min dhalika kullihi ó ní ọ̀nà àbáyọ tó tún wá lóore ju gbogbo eré ìjìmọ̀ kà lọ yìí an yabqa masna'u rijal al-khalfi mustatiran ó ní pé jẹ́ sí wípé àwọn tí ó ma prepare àwọn èèyàn tí yóò lọ ma ṣe dáwà níta fáwọn èèyàn kó jẹ́ sí wípé àwọn ẹni tá gbé pamọ́ ni wọ́n àwọn èèyàn nímọ̀ wọn ibi tá a ti ń recruit àwọn èèyàn gan fún ọ̀rọ̀ dáwà àtọ̀rọ̀ ikhwan kó jẹ́ sí pé àwọn tí ń ṣiṣẹ́ yẹn àtàyè yẹn àyè tó yẹ pé anybody ò nímọ̀ ni in tá fi pamọ́ ni la yamassuhu tarkhisun wala i'lanun wala a ò ní yọ̀ǹda fẹ́ni kankan láti a ò sì ní máa pariwo وأن يبقى مصدرا للقرار ìkọ̀kọ̀ tá a sì wí òun ló gbọ́dọ̀ máa jẹ́ tí ó máa wà ní ní gbogbo ìgbà tí ó máa ṣẹ́kù ní ìkàtọ́ ẹ́sì pé òun ni ó máa decide àwọn ni ó máa take decision lórí ẹgbẹ́ wa an takuna hunaka wajiyatun min ba'di al-muqimina ala shakli hizbin aw jam'iyyatin ó ní ọwọ́ tó wá gbọ́dọ̀ ní kan tó jẹ́ sí pé ó tún wá gbọ́dọ̀ ní nǹkankan àbí ètò kan tó jẹ́ sí pé yọ́ hàn sí gbogbo àwọn èèyàn báyìí àtàwọn èèyàn kan tó jẹ́ sí pé ó ní gbogbo èèyàn máa rí tí a máa wò pé bákan náà ni wà náà àjọ dárùgbà sí ni àjọ gẹ́sòkòtò ni àjọ ẹ̀há ni kódà àjọ ń pariwo tàwíìdì ni ṣùgbọ́n àwọn tí ń jẹ́ ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ tí ó máa darí gbogbo àlámọ̀rí ẹgbẹ́ àwọn ìyẹn àṣírí ni wọ́n inú làwọn yẹn gbọ́dọ̀ máa wà wa an takuna hunaka wajiyatun min ba'd al-muqimina wa ahmiyatu al-qiyadati fil 'amal min ta'atiha was-suduri ó ní àmáwọn tó jẹ́ pé wọ́n wà ní kọ̀kọ̀ yìí tó yẹ́ pàwọn gẹ́gẹ́ lẹ̀ ní ẹgbẹ́ yìí àwọn gẹ́gẹ́ lọ pàtàkì jínú ẹgbẹ́ yìí àwọn ìyẹn iṣẹ́ wọn a ò gbọ́dọ̀ parẹ́ rárá tó ráwọn gẹ́gẹ́ lẹ̀ ní ẹgbẹ́ àwọn èèyàn sì gbọ́dọ̀ máa tẹ̀lé wọn wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ tó torí pé fàhíyà qalbul amal tó róhun gẹ́gẹ́ ní ọkàn iṣẹ́ ẹgbẹ́ tà ń ṣe àwọn gẹ́gẹ́ lẹ́gbẹ́gbẹ́ dúró وأداة الانسجام والتغانم وطريق المناقلة àwọn sì ní irinṣẹ́ bí a ṣe ń so ẹgbẹ́ papọ̀ àwọn yìí gẹ́gẹ́ ni wàhúzàmì rọ́pì àwọn yìí ni wọ́n dá ẹgẹ́ bí okùn ta fi so ẹgbẹ́ papọ̀ bí belt elé ta fi so ẹgbẹ́ papọ̀ so elé ìbáyìí rẹ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ tí Jasim al-Muhalhal sọ yìí ẹ rí wípé ó jẹ́ kó yàrí pé dáẹ́wà àwọn al-ikhwan muslimun ó ní zahir ó ní ilé ìtọ́ hàn síta tẹ́mọ̀ rí òun ni yóò mọ̀ òun lẹ́mọ̀ rò òun lẹ́mọ̀ rí tí ó mọ̀ tàyín jẹ́ gẹ́gẹ́ bí gbà pé alùsùnà ni wọ́n eré tó yẹ kí gbogbo àwọn èèyàn mọ̀ rí táwọn yóò sì mọ̀ gbàtọ̀jẹ pẹ̀lú ẹ̀ bákan náà lóru o a máa ń ṣe meeting láwọn àyè kan a máa ṣe meeting eléyìí báyìí Said Hawa ó máa ṣàlàyé ìkan náà àgbàfà ìhùwánu dáadáa ni tó ní agbára gidi gan kódà débi pé kò sí ẹnìkan tí ẹ dákọ Said Hawa fún nínú àwọn ìhùwánu muslimun tó bá jẹ́ sí ìhùwáni to the call ni tí ò ní ma ẹgẹ́ bí a ṣe máa ma Imam Bukhari yẹn bẹ́ẹ̀ ni wọ́n ma Said Hawa ìkan náà àwọn tó gbé tó gbá ẹgbẹ́ ìhùwánu mú tó ní agbára tó dẹ̀ fún káàkiri gbogbo àgbáyé ni ni Sa'id Hawa nínú àwọn olùmọ̀ wọn ló dẹ̀wà so òun máa sàlàyé fún wa dáadáa kí ni wọ́n ń pè ní iṣẹ́ kọ̀kọ̀ táwọn ẹgbẹ́ máa ń ṣe inshallah ma padà ka ọ̀rọ̀ sí ẹ̀nà láìpẹ́ yìí naam so wọ́n gbà yí pé àwọn wọ̀nyí rẹ̀ àwọn ni àwọn tó gẹ́sí pé ẹgbẹ́ ti ní ìfọkànbalẹ̀ lórí àwọn náà sì jẹ́ àwọn àgbẹ̀gbẹ́ àwọn yẹn dáhìlù làwọn máa wà wọ́n yàtọ̀ sí ìtẹ́mọ̀ ríńta àwọn ẹyẹ gẹ́gẹ́ sí ní ẹgbẹ́ gẹ́gẹ́ ìtẹ́gbẹ́bẹ́ ṣe gẹ́gẹ́ ọ̀dọ̀ wọn ló wà eléyìí tí a Jasim al-Muhalhal sọ nìyẹn ṣùgbọ́n Said Hawa ìgbà tó ń sọ̀rọ̀ nínú tíra rẹ̀ tó pè ní al ila da'wati al muslimin al sí ibi ìpèpè àwọn al-Ikhwan Muslimun ọ̀nà ìgbàwọlé ló pè ó kọ síra yẹn ó pè ní ọ̀nà tá a lè gbàwọlé sí ibi dáwà àwọn al-Ikhwan ní page 292 láti máa rí ọ̀rọ̀ yìí al-madkhalu ila da'wati al muslimin page 292 eh, ó sọ wípé الأمور التي يرتكز عليها العمل الإسلامي في إطاره الجماعي الكتمان ó ní àwọn àlámọ̀rí eléyìí tó jẹ́ sí wípé iṣẹ́ ẹ̀sìn tó dúó lé lórí àwọn àlámọ̀rí eléyìí tó jẹ́ sí pé iṣẹ́ ẹ̀sìn al'amalul islami iṣẹ́ islam eléyìí tó centralize lórí fi ìtọ́rí aljama'i lórí agbárin pé iṣẹ́ alápapọ̀ tá ń ṣe bá ṣe ń ṣẹgbẹ́ papọ̀ yìí ó ní iṣẹ́ ẹgbẹ́ láti ṣe iṣẹ́ fẹ́ sìn nǹkan tó centralize lórí gẹ́gẹ́ ló ń fẹ́ sàlàyé yìí الأمور التي يرتكز عليها العمل الإسلامي في إطاره ni nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ sí pé iṣẹ́ ta fẹ́ ṣe yẹn kí ló gbọ́dọ̀ centralize lórí àwọn àlámọ̀rí wo ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ nǹkan yẹn ni alkisman a gbọ́dọ̀ máa fi nǹkan pamọ́ fáwọn èèyàn alkisman a ní máa jẹ́ káwọn èèyàn ma kí ní ṣẹlẹ̀ gẹ́gẹ́ nínú ẹgbẹ́ ó ní wa ala al-akh ọwá jọ́rọ̀ yẹn lórí ọmọ ìyá tó jẹ́ brọ́dà ẹgbẹ́ ṣẹ́rí àwọn alfáàzù kan bẹ mo ti sọ rí náà tó jẹ́ sí a máa ń lò àwa bí nǹkan yẹn ṣiṣẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn alfáàzù yẹn àwọn gbólóhùn yẹn àwọn al-ikhwanul ló mú wa bó ṣe rẹ́ pé gbólóhùn tó dáa ni ṣẹ̀ríà ò tako gbólóhùn yẹn ṣùgbọ́n mọ́kànfẹ́ fi yẹ ká mọ bí àwọn al-ikhwan muslimun bí wọ́n ṣe ti tàṣàrọ́bà bá ṣe ti penetrate jẹ́ nínú àlùmọ́ yìí débi pé àwọn gbólóhùn wọn ó ti di gbólóhùn tó yẹ pé ó ti di gbólóhùn ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ lóòótọ́ kò burú a máa ń pe brother brother a máa ń pe sister sister àwọn al-ikhwan muslimun ni máa ń pera wọn bẹ́ẹ̀ tó bá sọ pé al-akh brother ni wọ́n fi pera wọn ní al-ikhwan al-muslimun muslim brotherhoods muslim brothers and ikhwanul muslimun so àwọn ọmọ ìyá musulmi so yíba nìsí so jami'u wọn nìyẹn púpọ̀ wọn plural wọn nìyẹn púpọ̀ orúkọ wọn nìyẹn ẹnìkan ní al-akhul muslim al-akhu muslim muslim brother ẹ̀rípa ma ń sọ muslim brothers muslim sisters àbí muslim sisters and muslim brothers ẹnìkan muslim brother ẹnìkan obìnrin kan muslim sister eléyìí báyìí nínú èdè àwọn al-Ikhwan al-Muslimun èdè wọn ni wọ́n ni Sa'id Hawa sọ wípé وعلى الأخ أن يلاحظ في هذا في هذا الموضوع ما يلي وعلى الأخ أن يلاحظ في هذا الموضوع ما يلي ó wá jọ̀ràn yẹn lórí brother tó jẹ́ ọmọ ẹgbẹ́ al-Ikhwan kó máa ṣàkíyèsí kó máa sọ nípa àwọn ọ̀rọ̀ tí a ń sọ yìí àwọn kan tó ń bọ̀ yìí ló gbọ́dọ̀ máa sọ nípa ọ̀rọ̀ wo nípa ọ̀rọ̀ alkitman ká máa fi in tá ń ṣe nínú ẹgbẹ́ gẹ́gẹ́ ká máa fi pamọ́ ṣùgbọ́n kó jẹ́ pé ọ̀tọ̀ ní tá máa fi hàn sáwọn èèyàn ṣùgbọ́n bẹ́gbẹ́ ṣe jẹ́ gẹ́gẹ́ àwọn kọ̀ọ̀kan ni ó mọ̀ irú nǹkan kullu ma yajri كل ما يدور ويجري بينك وبين إخوانك سر لا ينبغي أن يطلع عليه أحد مهما كانت قرابته أو صداقته أو, أخو أو أخوته أو اعتباره إلا إذا رأيت خللا oníkà alákọ̀ọ́kọ́ ni pé kúlù máa yà dúrù wà yá jìrì bẹ́ ìnàkà gbogbo tí bá ti ń ṣẹlẹ̀ láàrin rẹ wà bẹ́ ìnà ìhwánik àti àwọn ọmọ ìyá rẹ gbogbo tí bá ti ṣẹlẹ̀ láàrin yín gbogbo tí bá ń lọ láàrin yín sírùn ẹgbà pàṣírí ni ẹgbà wípé àṣírí ni la yanbaghi an yattali alayhi ahadun kò tọ́fẹ́ nìkankan kọmọ nǹkan yẹn ẹnìkankan ò gbọ́dọ̀ mọ̀ tí bá ń ṣẹlẹ̀ láàrin wa àti brọ́dà àtàwọn tí bá ń ṣẹlẹ̀ láàrin yín ẹ jẹ́ nìkankan mọ̀ mahama kanat kharabatuhu kódà kó bá jẹ́ ìyàwó rẹ̀ mahama kánàtì kọ̀rọ̀bátùhù kódà kò bá jẹ́ bàbá rẹ̀ kò bá jẹ́ ya rẹ̀ bó bá ṣe wù kí ìsúnmọ́ ìjẹmọlẹ́bí àbí ìsúnmọ́ rẹ̀ bó bá ṣe wù kó tó sí ẹni yẹn bó bá ṣe wù kẹ́ni yẹn súnmọ́ ọ tó bó bá ṣe wù kí bó bá ṣe wù kó jẹ́ sí pé ìsúnmọ́ ẹni yẹn ó jẹ́ sí ọ tó kò gbọ́dọ̀ mọ́ kò bá jọ́rẹ̀ rẹ ní kò gbọ́dọ̀ mọ́ tí bá ń ṣẹlẹ̀ láàrin wo àtàwọn tẹ́jọ jẹ́ brọ́dà sínú ẹgbẹ́ yìí kò gbọ́dọ̀ mọ́ àwọn sọ̀dá kọtùhù kó bá ṣe wù kí ọ̀rẹ́ rẹ̀ kí ọ̀rẹ́ rẹ̀ sí ọ kó klóòsì tó kọ̀wọ́dọ̀ mọ́ àwọn òkòwàtùhù kódà kó bá ṣe kó bá ṣe wù kí ìjọmọ̀ yẹ́ẹ̀sìn tí ń bẹ láàrin ara yín bá ṣe kó lágbára tó mọ̀ wípé tí bá ń ṣẹlẹ̀ láàrin wa àti àwọn brọ́dà kan tó bá rí kọ́lálù kan àní pé tó bá rí àìṣe ètò kan tó bá rí nǹkan tí ò ṣe dédé kan tó bá rí lọ́yàkù tó bá wá rí yẹn náà kí ló ṣe fàtú ìlímì kìyàdàtà nǹkan tí wà ṣe ni pé wà á lọ sọ fún àwọn olórí ẹgbẹ́ nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin

àwọn tó jẹ́ sí wípé ibi tí wọ́n lè máa fi ọ̀rọ̀ pamọ́dé ibi tí wọ́n lè máa ṣe ìkọ̀kọ̀dé àṣírí tí bá ń bẹ láàrin ara wọn yóò máa kú pẹ̀lú wọn ni yẹni pé tí tí wọ́n fi kú báyìí gbogbo tí wọ́n bá sọ fún wọn nínú ẹgbẹ́ gbogbo tó bá fi pamọ́ sí wọn lọ́wọ́ láti rí wọn àgbọ́dọ̀ fi hàn anybody tí wọ́n fi kú wọ́n kú báyìí wọ́n kú pẹ̀lú àṣírí yẹn ni ìyàwó ọgbọ́dọ̀ mọ̀ àwọn ọmọ ọgbọ́dọ̀ mọ̀ ma ń bọ̀ wá sàlàyé àwọn mọ̀ ń bọ̀ wá fún yín láwọn àpèjúwe tó jọrú ẹ̀ dáadáa kẹ́lẹ̀ bá mọ̀ pé bí ẹgbẹ́ ṣe rí nìyẹn ó ní wa annaka in ajazta an hifzi sirrik fa ghayruka ala hamlihi ajaz ó ní torí wípé tó bá ti ní agbára tó bá ti lè lẹ́ tó lágbára láti lè gbé àṣírí pamọ́ fúnra rẹ̀ àṣírí ara rẹ̀ gan tó bá ti lè fi pamọ́ mọ̀ wípé ẹlòmíì tó yàtọ̀ sí ẹ yóò tún lẹ jù ẹ lọ láti fi pamọ́ ìyẹn ni pé tí wọ́n gbọ́n fúnra rẹ tó bá ti lè lẹ débi wípé àṣírí tó yẹ kó fi pamọ́ ò lè fi pamọ́ ìwọ náà lọ sọ síta mọ̀ wípé àṣírí tó bá ti lè sọ fẹ́lòmíì ṣebí wo ní kápá ò lágbára àti gbé pamọ́ ló fi lè fi sọ síta mọ̀ wípé lòmíì yẹn náà òun ó tó yà ọ lẹ jù ọ lọ yẹn ni pé àṣírí yẹn padà tàn káàkiri ni in tí ó bá ti lè sọ fẹ́ tí kan báyìí mọ̀ wípé títọ́pọ̀ ti gbọ́ in ti ń sọ nìyẹn tó bá ti lè fi nǹkan ara rẹ pamọ́ tó bá ti lè sọ fẹ́ lómi mẹ́yí pẹ́ lómi iná ò ní níkàpá àti fipamọ́ kódà kò tún lágbára tó wọ ní bí wọ́n ṣe lè lágbára àti fipamọ́ tó ẹlòmí ló tó sọ fún òun tó sọ fún àwọn ni tí ó torí ọ̀ràn yẹn ní kó lè kó sí ní kó níkàpá àti lè fàṣírí pamọ́ fún ara rẹ̀ fàzimámù bí yẹ́dìk ajẹ́ sí pé ìjánu bí àṣírí ni ṣùgbọ́n tí ò bá ti lè fi pamọ́ tó bá ti lè sọ fẹ́ lómi òun náà mọ̀mọ́ ó wá ń bọ́rọ̀ yẹn lọ débi tó ti sọ wípé indama takunu fi amalin ó ní indama nakunu fi amalin indama nakunu fi amalin ó ní ta bá wà níbi iṣẹ́ ẹgbẹ́ wa tá ń ṣe ta wà níbi iṣẹ́ kan tá ń ṣiṣẹ́ fẹ́gbẹ́ nahrisu ala ní nǹkan máa ń sojú kòkòrò ni pé àwọn iṣẹ́ tà ń ṣe fẹ́gbẹ́ yìí a máa sojú kòkòrò pé ẹnìkankan síwájú wa kò nímọ̀ nípa nǹkan tà ń ṣe yẹn a máa fi àṣírí tà ń ṣe fẹ́gbẹ́ yẹn pamọ́ débi pé ẹnìkankan ò nímọ̀ ó ní kódà débi wípé ó ní wà á nù láhìzọ̀ adama àdàwòríyà fi zaman walmakan ó ní kódà ibi tá a ń fi àṣírí pamọ́ dé a máa ń sọ débi wípé a ní máa lo ààyè kan náà nígbà tá bá fẹ́ ṣe pàdé ìpàdé àṣírí tá máa ń ṣe yẹn a ò sì ní máa lo àsìkò kan náà ìyẹn ni wípé tó bá jẹ́ sí pé àdúgbò yìí la bá lò lọ́sẹ̀ yìí tá bá fẹ́ ṣe irú mítìn yẹn ó lè jẹ́ pé airport lápàdà lọ lò ní next week tá bá dẹ̀ ṣe láàárọ̀ lásìkò yìí ó lè jẹ́ sí pé ìrọ̀lẹ́ lálọ́ nígbà yẹn so àwọn èèyàn ò ní fura sí wa àwọn èèyàn ò dẹ̀ ní mọ̀ nǹkan tá ń ṣe so a ní ma lo àyè kan náà ní gbogbo a sì ní ma lo àsìkò kan náà ní gbogbo ìgbà ó ní wàtàríyìr almustamir nǹkan tá ma ṣe ó ní pé a ma yí padà ní gbogbo ìgbà tí ó sì ma continue bẹ́ẹ̀ a ní ma dúó sójú kan wa'adami وعدم, وعدم استخدام مكان واحد لأكثر من ثلاث مرات متوالية وعدم استخدام مكان واحد لأكثر من ثلاث مرات متوالية عدم أنسوا أسيري أكبي أما أنسوا دبي بي أما ربي بي أو كنلو آيكا جو ẹ̀mẹ́ta lọ consecutively يعني pé a rí a kí ń lo àyè kan fáwọn tàà bá ń ṣe yìí àwọn nǹkan tàà bá ń ṣe a ò kí ń lo àyè kan kọjá ẹ̀mẹ́ta láyé tàà bá ti lè ṣe ń bí lónìí tàà ṣe ń bí lọ́la tàà ṣe ń bí lọ́túnla tó máa máa fi dìgbà míì a ní ṣe ń bẹ̀yẹn mọ́ láyé ibòmí láti padà gbé lọ ibòmí láti lọ ṣe nítorí kíni nítorí pé à ń fi àṣírí àfihàn pamọ́ àfẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ sí àfẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ naam ó ní ala abadi haddin in amkana ó dà ó ní kódà àwọn máa ń lo ààyè tó bá jìnà sí ààyè ibi táwọn ti lò rí yẹn ààyè tó bá jìnà sí jùlọ bó bá ṣe rọ àwọn lọ́rùn tó làwọn ṣe máa ń lò fún bí àpẹẹrẹ tó bá ṣe meeting kan bí lónìí tó bá fẹ́ change ààyè yẹn wọ́n rí pé táwọn bá fẹ́ ṣe míì ó lè jọ fà ìgbà míì ó lè jẹ́ pátí ìgbà míì ó lè jẹ́ Òṣogbo àwọn orí wípé bówó bá ṣe rọ̀ àwọn lọ́rùn tó làwọn ó ṣe wá àyè ibi tó tó jìnà sí ibi táwọn ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn rí làwọn ti lò so that gbogbo àwọn ará àdúgbò yẹn náà ò ní fura mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ àwọn tó dẹ̀ ti fura ń bí báyìí àwọn ò tiẹ̀ ní dúró sí ìsàká ni wọn ará tó fi mọ́ kẹ́fẹ́ pé ẹ̀ẹ́n àdúgbò yẹn tó lò lónìí àdúgbò tiwa náà lò lánàá ẹ̀ẹ́n àdúgbò yẹn wà lónìí ibi tó yẹ pé

kí làwọn máa ń ṣe wa khasatan fil asma'i wal ma'lumat ó ní pàápàá jùlọ níbi àwọn orúkọ àtàwọn informations kọ̀ọ̀kan àwọn òkín kọ́ because àwọn ti mọ̀ pé táwọn bá kọ́ nǹkan yẹn lè padà ó lè padà ó lè padà jáde ó ní wa isti'malu rumuz illam yakun buddun nǹkan táwọn máa ń lò òun ni sign táwọn máa ń lò ìgbà míì ẹni tó bá ti ṣe ìṣwánì rí dáadáa ẹ rí wípé àwọn tí wọ́n bá wà nínú iṣẹ́ kan nínú ẹgbẹ́ tán bá wà nínú iṣẹ́ kan nínú ẹgbẹ́ tẹ́ pé ẹ̀yin yìí ni ẹ mójútó iṣẹ́ yẹn nínú ẹgbẹ́ ní àṣírí sign languages kan tẹ́ máa fi bára yín sọ̀rọ̀ àwọn àmì fi yẹ́ sí pé ẹni tó wà lára yín tó bá ti lè sàmì yẹn gbogbo ẹ̀yin tẹ́jọ wà ń bẹ̀ nìkan lẹ́gbọ́ yé pé nǹkan tó ń pa yín láṣẹ kẹ́ẹ̀sí ní àsìkò yẹn nìyẹn gbogbo ẹ̀yin tẹ́jọ wà ń bẹ̀ torí pé ẹ̀sìjọ fẹ́nu kò pé báyá tó bá ti ṣe báyìí and yóò dẹ̀ ṣe tó yẹ pé gbogbo yín gẹ̀ ní fura sí kó sàmì kankan tẹ́fì wo pé kí ni nǹkan tẹ́ni ṣe míì kódà bí mo yẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo yẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí màá ti jẹ́ kó yẹ pé tí n bá sọ̀rọ̀ láyé kò kan tí n bá ṣe báyìí tí n bá kọ̀ra ṣe ẹ̀yin onímọ̀ ẹ̀yọ́ kàrọ̀ tó máa fọ̀rọ̀ lulẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ ti tájújọ fẹ́nu ẹ ti mọ́ tó yẹ kẹ́ ṣe lásìkò yẹn tó bá jẹ́ kí èèyàn kan mọ́ fẹ́ kẹ́ gbé láàrin yẹn tí bá ṣe lè ṣe báyìí àbí tí bá ṣe báyìí lẹ́ẹ̀mejì èèyàn mọ̀ rò pé ọ̀rọ̀ lọ ká mi lára ni gbogbo àwọn tá a ti jọ ní kíní yẹn ti mọ nǹkan tí mo fẹ́ ṣe àwọn ó sọ àti Said Hawa sọ ẹ jẹ́ fún yín ní fọ̀síwẹ́wẹ́ rẹ̀ ṣe rí àwọn al-Ikhwanul mo ń sàlàyé wọn pé wallahi ẹgbẹ́ tó burú ni wọ́n ẹgbẹ́ tó ní agbára tàbádẹ́ sọ pé ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ àwọn Ikhwanul so wọ́n kàn fọ́nra wọn ká lóríṣiríṣi lóríṣiríṣi àwọn ẹgbẹ́ tẹ̀wò yẹn Ikhwanu ní gbogbo wọn àyàfi ẹgbẹ́ kan nínú àwọn ẹlẹ́gbẹ́ náà ní ó sí lára Ikhwan òun náà ni Tabligh Tabligh kò sí lára Ikhwan ṣùgbọ́n gbogbo nǹkan tí Ikhwanu ń lò lọ́pọ̀lọpọ̀ táwọn náà fi ń darí ẹgbẹ́ Tabligh náà lò kò yẹ báyìí nísìnyí Nam, ṣe rí àwọn ẹgbẹ́ yìí wọ́n ní àwọn ìpàdé eléyìí tó jẹ́ sí wípé wọ́n máa ń ṣe ní kọ̀kọ̀ tó jẹ́ sí wípé àwọn tí wọ́n wà ní inú ẹgbẹ́ yẹn nìkan àwọn nìkan ni ó mọ̀ nǹkan yẹn wọ́n dẹ̀ ní àsìkò tó máa ń ṣàwọn ìpàdé yẹn wọ́n dẹ̀ ní àwọn àyè bí tá máa ti ń ṣe ìgbà míì rèé wọ́n kà lè pè yí ẹ̀yin tẹ́ wà nú kí ní ẹ pé ẹ jẹ́ ká pàdé l'Ógbómọ̀ṣọ́ ní ago báyìí ní ààyè báyìí l'Ógbómọ̀ṣọ́ gbogbo yín pátápátá tẹ́ wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́ pàdé ní àsìkò yẹn láàyè yẹn àti lílù tán sọ fún yín gbogbo ọ̀nà tó bá wù kẹ́ gbàdébẹ̀ dẹ̀ntẹ́ bá ń lọ rèé àwọn tí ó bá tọ́ ẹ pé wọn lè mọ́mọ̀ sí rìn àjò yín ó ní tẹ́ máa sọ fún wọn tó yàtọ̀ fún nǹkan tí ẹfẹ́ lọ ṣe ẹ̀yàn kan sọ fún wọn ẹ lè sọ pé ń lọ sọ́sàlátù ẹ lè sọ fún wọn pé ẹni wà sí kan ẹ lọ síbi wà sí kan so ẹ bá ń ṣe tó wà fi ní mọ̀ nǹkan tẹ́ ṣe tẹ́tẹ́ lọ ṣe tẹ́ bá wá dé bẹ̀ so ẹ lọ kójọ ńbẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ńbẹ̀ lásìkò yẹn ẹ dẹ̀ sì túká ìfà tó lè jẹ́ lóru láwọn pàdé kọ̀kọ̀ yìí kò sí ìkẹ́kẹ́ nínú àwọn ẹlẹ́gbẹ́ tí ò kí ń ṣe ilé náà ń pè ní àtẹ̀zímù sírì nínú ẹgbẹ́ yẹn kò sí kẹ́kẹ́ nínú wọn tí ò kí ń ṣe nǹkan yìí ní àwọn ìpàdé ìwáre oníwó ti discuss àwọn nkẹ́kẹ́ tí wọ́n fẹ́ kí o máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ àbáwọn iṣẹ́ kan tán bá fẹ́ gbélé yín lọ́wọ́ ibẹ̀ ní ó ti ṣe wá ráwọn ẹ̀yìn tí ẹ máa pàdé níbi wò kódà wọ́n sọ fún yín pé tẹ bá débẹ̀ wọ́n sọ fún yín pé tá bá ń darúkọ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí fún bí àpẹẹrẹ wọ́n darúkọ ẹgbẹ́ wọn wọ́n sọ fún yín pé kò sẹ́ni tí ń jẹ́ gbẹ̀yẹ̀ jù báyìí lọ àwa tá wà ń bí báyìí àwa gẹ́gẹ́gẹ́gẹ́ là ń jẹ́gbẹ́ ṣẹ́rí tá wà ní ìpàdé àpapọ̀ yẹn so báyìí gbogbo àwa jọ o nǹkan tí mo sọ wọ́n tàbá wà láwọn meetings yẹn wọ́n sọ fún yín pé ṣẹ̀rítà bá ń dákọ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí àwa tá ń jẹ́gbẹ́ yẹn gẹ́gẹ́ rí àwa gẹ́gẹ́gẹ́gẹ́ tá wà ní meetings yẹn tá wà láwọn meetings yẹn àwa gẹ́gẹ́ là ń jẹ́ bẹ́ẹ̀ so wa lápapọ̀ níta yẹn àgbà but ní nǹkan tó hàn wọ́n mọ̀ rí gbogbo apé bákan náà ni wọ́n ni wá kódà àwọn ẹlòmíì tó bá fẹ́ máa wá sí pàdé wa àbáfẹ́ wá sí jòkó wa àbáfẹ́ máa wá sí halkọ́ wa a máa jẹ́ kó yíwọ́n ni gbogbo wa nǹkan kan náà là ń ṣe irọ́ ni àwa láwọn nǹkan míì tá tí ó hàn so gbogbo irú àwọn nǹkan yẹn àwọn nǹkan tó ni eré tó jẹ́ pé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú kìíní yẹn ẹ́ bẹ́yà gbogbo yín gbọ́dọ̀ ṣe bẹ́yà ẹ sì ní adarí tí ó gbóyìn gbọ́dọ̀ máa tẹ̀lé ká gbọ́dọ̀ sí bẹ́yà fún tẹ́ ò gbọ́dọ̀ yapa àṣẹ adarí yẹn wọ́n á dẹ̀ mú àwọn àhàdísù kan àtàwọn àyà kùránì kan wọ́n á fi dẹ́rù bàyín lórí àìṣe bẹ́yà tẹ́ ẹ̀ bá ṣe bẹ́yà pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kú tí ò ní bẹ́yà lọ́rùn mọ́ta mẹ́tẹ̀tẹ̀ jahiliya bákan ó tako májẹ̀mú bẹ́yà tí a máa ń ṣe fún olórí mùsùlùmí gẹ́gẹ́ yẹn òun ó gbélé ẹni ẹ lórí kò yẹ báyìí nísìn so eléyìí báyìí ni ó máa dẹ́rù bà gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti lè wà nínú àwọn kinní wọ̀nyí òní ó máa dẹ́rù bà tí ò so eléyìí báyìí nínú àwọn nǹkan táwà ní ṣùwárù mùsùlùmí tí wọ́n ń lò now kọ̀wá sẹ́nìkan tí ó lè mọ̀ lè gbọ́ yé dáadáa àyàfi ẹni tí ọlọ́run bá lékẹ́lá bá ti ní kí àṣírí kó hàn sí rí dáadáa àṣírí kó hàn sí dáadáa ẹni tó bá ti ní kó bá wọn ṣe ẹni tọ́nà bá lékẹ́lá bá ti kára kó ti bá wọn ṣe pé òun náà ti ṣẹgbẹ́ yẹn rí pé òun náà ti wà bọ̀rọ̀ alágbájá lóròrú láwọn àsìkò báyìí àbí láwọn ọjọ́ báyìí bó gan-an mọ́ lọ náà torí ngbà mí ẹkàn lè jí lóru báyìí ẹni tẹ́jọ ń gbénu rúùmù kan náà ẹkàn rí pé ẹkàn bá lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ni tẹ bá padà wá lélẹ́lẹ́ láàjọ kejì ó lé lóun lọ yan tahajjud kan ni so ẹ dákun torí ọlọ́run ọba irú islam wo la ń ṣe tá ń ṣe mítìn lóru irú islam wo la ń ṣe tá ń ṣe mítìn Abdul Aziz sí al-Imam al-Awza'i pé idha ra'ayta qauman yatanajawna fi dinihim bi shay'in duna al-'ammah fa'lam annahum ala ta'sisi dhalalati tó bá ti rí àwọn ìjọ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ̀rọ̀ kọ̀kọ̀ tí wọ́n kóra wọn jọ ní ìkójẹ ìdákọ́ńkọ́ pẹ̀lú nǹkankan tí wọ́n ń ṣe tí wọ́n àjẹ́ kọ́ hàn sí àwọn èèyàn yòókù ma wípé wọ́n fẹ́ pìlẹ̀ ànùkanu wọ́n fẹ́ pìlẹ̀ ànùkan nìyẹn ìmá wọ́n fẹ́ gbàjọba wàyí mọ́ wọ́n fẹ́ dàlúrú wàyí mọ́ wọ́n fẹ́ fídà kan lọ́lẹ̀ láwùjọ ilé tó yẹ́ sí pé àwọn fúnra wọn ni wọ́n mọ bí tán pé àwọn èèyàn lọ àwọn fúnra wọn ni wọ́n mọ èròǹgbà wọn lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí so kò ní hàn sẹ́ni kankan àfẹnitọ́ bá wà nínú wọn so ibà ní sí so tó rẹ̀ ló fi jẹ́ sí pé ẹgbẹ́ ó burú gidi gan so ṣe rí àwọn ilé táwa máa tó máa ń kó tànjẹ bá wa yẹn zọ́hírù wọn nìyẹn gẹ́gẹ́ bí jásím al-muhalhal ṣe sọ yí pé dáàwà gbọ́dọ̀ ní zọ́hìr ó dẹ̀ gbọ́dọ̀ ní dáhìl ó gbọ́dọ̀ ní bátín ó gbọ́dọ̀ ní zọ́hìr ó gbọ́dọ̀ nínú ó gbọ́dọ̀ níta ìtayẹn lélẹ̀ táwà ń wò yẹn tábírò pé ẹ kí wá ní wọn kò sí ìrìn tó burú bẹ̀ náà ṣe bí brothers náà ni wọ́n ṣe bí sisters náà sí ni wọ́n ṣe bí wọn ṣùgbọ́n eléyìí tó jẹ́ inú gangan eré tó yẹ pé àwọn ẹgbẹ́ yìí ń ṣiṣẹ́ tọ̀ gangan eléyìí báyìí rè kò sẹ́ni kankan tó lè mọ̀ àyàfi àwọn tó bá ti jẹ́ sí pé wọ́n ti di ẹni tí ẹgbẹ́ fọ́m ẹ̀mí balẹ̀ lórí àwọn tó yẹ pé wọ́n ti di ẹni tẹ́sẹ̀ rẹ̀ ti wálẹ̀ nínú ẹgbẹ́ àwọn tó ti dúró dédé nínú ẹgbẹ́ so Muslimun bó ṣe di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa lo nǹkan ẹ̀yìn Hasanul Banna tó lè yẹ pé títí dò ní títí dọ̀la ó jẹ́ nǹkan tó ní agbára irinṣẹ́ tó ní agbára tí wọ́n fi di ẹgbẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ táwa máa ń wò láwùjọ yẹn ní parí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ táwa ń wò láwùjọ wa yìí táwa ń wò yẹn mo fi Ọlọ́run bá búra sẹ́ńpọ́lọ́ ni mo fi ń búra yìí mo fi Ọlọ́run bá tẹ́mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra kò sí kankan nu àti òní tẹ̀nvímù sí rí tí mo sọ kò sí kankan kódà ilé tó wòrò lọ́kàn yẹn náà ń ṣe ẹgbẹ́ tó wòrò lọ́kàn yẹn pé sáwọn ẹwẹ́ lágbájá náà ń ṣe ni wà lọ́ ìwọ́n ṣe wallahi wọ́n ṣe akọ́dà bọ́ bá dé pé tẹ̀blígì ní tẹ̀nzímù sírí tẹ̀blígì wọ́n ni ṣe bá ní sí kama wá sọ àwọn ẹgbẹ́ tó yẹ pé hadaf tí wọ́n ni pé báwòlà yẹ fẹ́ ṣe kọmọ́tù dáúlà báwòlà yẹ fẹ́ gbé dáúlà dìde báwòlà yẹ so ilé tó yẹ pé àwọn èèyàn sì nímọ̀ títí tá fi dé ibi tá ń lọ ó dìgbà tá bá wọlé sí wọn nǹkan tí a fẹ́ ṣe lé wọn lórí so kọ́lọ̀wọ̀n bá lè kí lákúdá wọn kí ó sànù kọ̀kan wa so gbogbo apábátá agbọ̀dọ̀ mọ̀ wípé ẹgbẹ́ rí aburú ni gbogbo ẹnikẹ́ni tó bá lóhun ṣe súnnà ṣùgbọ́n lábẹ́ ẹgbẹ́ ni ní èyíkéyìí ẹgbẹ́ tó bá wù kó jẹ́ láwùjọ wa lọ jáde kúrò ń bẹ̀ o tí ṣe súnnà wallahi o tí ṣe súnnà torí pé súnnà rí àti gbangba àti kọ̀kọ̀ bákan náà ni súnnà ò ní wọ́n gbọ́dọ̀ kú pẹ̀lú àṣírí wọn ni èyí tó tọ́ pé wọ́n máa ṣe pàdé lóru àbí tó wọ́n máa change àwọn ààyè tó ti ń ṣe pàdé ní àwọn ní òrèkóòrè ní ìbámu sí wọ́n bá ṣe wù pé àwọn bùkátà sí so gbogbo nǹkan táwọn bá ń ṣe tí ni wọ́n máa ṣe ní ni wọ́n dẹ̀ máa pé àwọn èèyàn sí so kọ́nà bàrí gíra wa ló fi jẹ́ pé báwa ṣe ń sọ yìí mọ́ ń sọ báwọn èèyàn pé báwa ṣe rí gangan ní ẹ má lọ rò pé wọ́n ní nǹkan wọ́n níbì kan tán pé àwọn èèyàn lọ wọ́n kàn sí wọn àti ìgbé hàn ní ẹni tí bá ń firú nǹkan yẹn fi ń kàn wá ń fi ẹ̀sùn àwọn àlìṣíwálù mùsùlùmù tá ń gbógun ti gẹ́gẹ́ ní fi ń kàn wá yẹn so wọ́n kàn sí ìjọgbọ́n fún wa náà ni àwa ò nídì kankan tá ń pè yẹn ibi tá ń pè àwọn èèyàn lọ náà ni ibi tá ń pè a ò dẹ̀ ní mítí tá ń ṣe àbá ní a ò dẹ̀ lẹ́gbẹ́ kankan àlámírù kankan àlẹ́ni kankan ta níbi àti à ń tẹ̀lé bá a ṣe ń ṣe yìí ní gbangba yìí bẹ́ẹ̀ náà là ń ṣe ní kọ̀kọ̀ so ẹni tí bá nírú túhùmọ̀ yẹn sí wa pé ẹbọ́yá wọn ní nǹkan kan tá ṣe ń gbé pamọ́ náà tó yẹ sí pé tọ́ wá padà yá ó padà máa gbé hàn sáwọn èèyàn ẹ̀ẹ́ṣẹ̀ wa mọ̀ ibi tó ń pè yín lọ gangan so ẹni tí bá ń fi irú yẹn tó fi ń tó ní irú yẹn láti sọ́kàn sí wa kó mọ̀ pé òun ṣe àbòsí púpọ̀ ni so ibà ní sọ àwọn tí ma ń ṣe bẹ́ẹ̀ òun àwọn al-Ikhwanul Muslimun yóò sí pé ó ní nǹkan ọ̀tọ̀ tán fẹ́ pé àwọn èèyàn sí yóò sì ní nǹkan tí wọ́n mọ̀ fi àwọn èèyàn níta wípé àwọn fẹ́ pé àwọn èèyàn sí títí tó fi padà mọ́ rí èèyàn kọ̀ọ̀kan tó fi padà mọ́ rí wọn fàwọlé tó kọ́lọ̀ bá lè kílá kó tí Ọlọ́run sí pé wọ́n rò pé súnnà làwọn ń ṣe ní àbí súnnà ń pè àwọn sí kọlọ̀bà lè kọ́dá àwọn kọba làwọn kúrò níbi aburú yìí so ibà yìí sí torí pé gbogbo aburú tí ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí yányá wàláhì mo fọ́lọ̀bà búra kò sí gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nípa bí àwọn ìlú bó àwọn orílẹ̀-èdè musulmi láyé lónìí àwọn alìṣòwánù ni alqaida ni ICC ni boko haram ni gbogbo ẹ̀ pátá mo fi ọlọ́run bá tó dá mi búra àwọn alìṣòwánù ni mo máa ń sọ fún yín mo máa ń sọ fún yín dáadáa ìgbà tí àwa fi wà ní ìṣòwánù àti gbogbo ìṣòwánù pátá wallahi kò Usama bin Laden kódà mo rí nù wá ń gbà àfá dáadáa ni tẹba bílẹ̀ rẹ̀ pé kí ló ti fi ń di aago máa ọwọ́ ọ̀tún mú fọ́lọ́bà búra jọ́sọ fún ní pé nítorí pé Usama bun Laden ma ń di aago máa ọ̀tún wallahi mú fọ́lọ́bà ó ti sọ on several occasions ẹ̀tí understand pé Usama bun Laden kò sẹ́ni náà nú wa tí ó láìkì àwọn Al-Qaeda kódà ta bá gbọ́ wípé àwọn Al-Qaeda wọn pa nu wọn ni ta bá gbọ́ Al-Qaeda masha Allah àwọn mujahidun nìyẹn àwọn tí ń jihad nìyẹn tí ó bá ní mujahidun àwọn làmọ́ ń pè wọn kódà ẹjẹ́ kí n sọ fún yín kò sí sọ síta ni wàláì mo fọlọ́wà búra àwọn ẹlẹ́gbẹ́ láìkì àwọn boko haram mo fi ọlọ́run bá tó dá mi mo fi búra wàláì àwọn alìṣíwàn wọ́n láìkì wọn bẹ̀t kò sí sọ síta kò sí sọ ni wọ́n fẹ́ ṣe ìkọ́mọ̀ àwọn ilé fẹ́ gbé dáúlà dìde ni ẹ̀sìn ọ̀nà sáma nísìn kódà mo sọ fún yín pé nígbà táwọn ISIS fẹ́ honestly speaking ó dà mú mẹni tó jẹ́ sí wípé mo advice ẹ̀ títí títí ni ó sà mọ́ wá ń bá mi ní gbogbo pé ṣe kí nílé ṣe jihad gidi ni àwọn ní kíní ti dé kíní kan olórí wọn kan ní Iraq báyìí kí lẹ́ ń kókọ rẹ̀ ní Iraq olórí àwọn ISIS tó lóhun ni òun ni khalifa olamiru gbogbo mùsùlùmí àgbáyé kíní kan al-Baghdadi ẹ̀rántí ó kọ rẹ̀ mo sì gbàgbé ó kàn sí so gbogbo al-Baghdadi tí mo ń sọ al-Baghdadi gbogbo wọn náà ṣe bẹ́yà fún kò wípé àwọn ìsọ́sìgbà al-Baghdadi rè òun lórí gbogbo mùsùlùmí àgbáyé lónìí so yí wa so aburú ni wallahi aburú ni so bí èyàn bá ṣe mọ́ sí àti bí èyàn bá ṣe rìn lórí ẹ̀ sí bẹ́ẹ̀ ni yóò ṣe yé sí nǹkan tí à ń sọ yìí bẹ́ẹ̀ ni aburú ẹgbẹ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe hàn sí so kí ọlọ́run bá lè kí lákódàkùn kí ó sọ ẹnìkọ̀kan wa nínú aburú ẹgbẹ́ yìí àwọn èèyàn wa tí wọ́n jẹ́ ọmọ ìyá wa tí wọ́n jẹ́ lẹ́gbẹ́ yìí tí wọ́n ṣe tí wọ́n rìn lànà yìí tọ́rù pé lànà súnà làwọn rìn ọlọ́run bá lè kí lákódà fọ̀nà mọ́ wọn àwọn tó sì mọ ibi tó ń pe àwọn èèyàn lọ nínú àwọn ẹlẹ́gbẹ́ yìí náà tán ni wọ́n so ibà yìí so wọ́n ni ilé tó yẹ sí pé a àti bí wọ́n ṣe ń da ẹ̀sìn àti súnnà rúmọ́ àwọn èèyàn lójú so kọ́nà bá kí ó sànà wa so ní ìparí so a gbà fi sabilillah ilé tí a ń gbà fún owó engine àtàwọn irinṣẹ́ ilé tí a mọ́ fi ń ṣe wáàsí wa ní ọjọ́ òní àti ní ọjọ́ ọ̀la so nǹkan tí ọlọ́run bá lè kẹ́lá bá fún ẹnìkọ̀ọ̀kan wa ní kápá láti fi dá sí tọ́lọ́run bá yìí ká máṣàlá ìná sí ojú ọ̀nà tọ́lọ́run bá gbogbo tí ó bá wù kí a ná sí ojú ọ̀nà tọ́lọ́ọ̀bá kọ́lọ̀bá àríkẹ́lá kí ó bá tọ́jú ẹ̀dì ọjọ́ gbé dàkíyàmá kí ọlọ́ọ̀bá àríkẹ́lá kó dẹ̀ fi san ìkọ̀kọ̀ wa ní ẹ̀san kọ́lọ̀bá àríkẹ́lá kí ó fi aljanna rẹ̀ ó fi ní ọrẹ لا يكون هذه الوالدة